bisimilahi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah akíyanu gbawande káàbọ̀ sórí ọ̀tun ètò al-ilmu nurun gẹ́gẹ́ bí ìmáàmù ṣe ń ṣàlàyé fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá a tún tẹ̀síwájú lórí ibi tí wọ́n bá sọ̀rọ̀ dé òun náà ni kí ni àwọn nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí láti fi ṣe òwò mo ti ṣàlàyé àwọn tó pọ̀ ṣùgbọ́n lónìí wọ́n wàá mú ìkan nínú ẹ̀ láti ṣe àdáyanrí bó ṣe jẹ́ ìwọ̀ láti fi ṣe iṣẹ́ kọ́lọ́ ọba àdìkẹ́ ọ̀la kó ṣe sísọ ẹ̀ ní ìmáàmù fún nírọ̀rùn fún ìmáàmù àwa tá a gbọ́ náà lílò rẹ̀ kó tún ṣe nírọ̀rùn jù bẹ́ẹ̀ lọ fún wa àwọn onígbọ̀wọ́ ètò yìí náà ni Pure Heart Islamic Center tí ó kalẹ̀ sí àmùdá òjèrè ní Ìbàdàn Abu Sumayya Alim ó orúkọ tèmi ìmáàmù tí ó ṣẹlẹ̀ náà lẹ́kẹ̀kọ́ fún wa àwọn náà ni ìmáàmù Sulaiman Hamza Abu Ahmed kọ́lọ́ ọba kí ó bá lọ́ra ẹ̀mí àfáàná bismillah. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh alhamdulilah wa salatu wa salam ala rasulillah adọ́pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ kí àtìgẹ́ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé fún wa lẹ́nìí àmọ́ mẹ́nu báyìí kan nínú àwọn nǹkan tí à ń fi ẹnu wa kàn tó sì jẹ́ èèwọ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ti yẹ pé nǹkan yìí ó jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ ní àwùjọ báwọn èèyàn ṣe ń fi sí òwò bẹ́ẹ̀ náà ni wọ́n ń fi sí ẹnu ni wọ́n fi ń ṣe fàájì tí wọ́n fi ń ṣe gbajúmọ̀ tó sì jẹ́ pé nǹkan ìwọ̀ ní níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nà ni tá a mọ̀ sí alkhamr tá a mọ̀ sí ọtí ní gbogbo ìran ọ̀nà tí ó pín sí pátá ó jẹ́ nǹkan ìwọ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kọ̀ fún wa láti súnmọ́ tó kọ̀ fún wa láti fẹnu kàn bákan náà tí ó pa wá láṣẹ láti jìnnà sí tabawona alukur'an alkarim inú suratul maida ní àyà 92 láti àyà 90 dé 92 ọlọ́run bá ṣe àlàyé fún wa lórí ọ̀rọ̀ tí ń bẹ bákan náà tabawona suratul baqara ní àyà ọgbọ̀rọ̀ kejì ní suratul baqara ní àyà 219 ọ̀rọ̀ tó jẹ mọ́ ọtí ọlọ́ọ̀bá sọ́ńbẹ̀ bákan náà bákan náà tabawona suratul nisa ọgbọ̀rọ̀ kẹrin alukur'an alkarim aya forty three ọlọ́ba tún sọ ọ̀rọ̀ ọtí ó túmọ̀ sí pé kì í ṣe aya kan kì í ṣe aya méjì ni ọlọ́ọ̀ba olówó wa fi pè wá lákèésí pé ká jìnà sí tó ń jẹ ọtí ní mímu àti ní ìbáṣe pẹ̀lú ẹ̀ tàbá padà sínú ìtàn lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú tí àwọn sàhábà nínú tí wọ́n fi ṣe jàhílíyà tí wọ́n fi ṣe àìmọ̀ kan òun náà ni ọtí mímu ló fi jẹ́ pé àyà tó kọ́ sọ̀kalẹ̀ pa nínú al-Qur'anul Karim òun náà ni àyà ti Suratul Baqara ọlọ́ba ń sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé yas'alunaka anil khamri wal maisir ọlọ́ni wa ànábì wọn ń bẹ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ọtí àti tẹ́tẹ́ kul fihima ithmun kabirun wa manafi'u linnas ọlọ́ni sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ tó tóbi ó wà ń bi ọtí ní títà rírà àti mímu bákan náà wa manafi'u linnas tó ti jẹ́ pé àǹfààní díẹ̀díẹ̀ wà ń bẹ̀ ọlọ́ni wa ithmuhuma akbaru min naf'ihima ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ̀ ó ju àǹfààní ẹ̀ lọ ẹ̀ pé gbogbo nǹkan tí wọ́n bá ti sọ pé àǹfààní tó wà ń bẹ̀ kéré sí aburú tó wà ń bẹ̀ fúnilá akáyè èèyàn mọ̀ pé nǹkan yẹn nǹkan tí ó lẹ́tọ̀ ni tàbí ọ̀nà Suratul Baqara àárí ayẹlẹ́ ń ní àyà two hundred nineteen ló fi jẹ́ kúbi àti ọlọ́run baálé kí ọlá sáyà ìkalẹ̀ wọn ni khalifa ẹlẹ́ẹ̀kejì umar ibn al-khattabi radiyallahu ta'ala anhu tánàbí sọ pé àwọn màláìka máa ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ ó ní allahumma bayyin lana fil khamri shafiya ìwọ ọlọ́run ṣe àlàyé fún wa nípa ti ń jẹ ọtí lálàyé tí ò ní ní rojúrojú nú kò pẹ́ rẹ̀ lọ́lọ́run tó sọ àyà míì kalẹ̀ ní àyà ti suratu nisa ní Quran chapter four ayah ti forty three ọlọ́ba ni ya ayyuhal ladhina amanu la taqrabu salata wa antum sukara hatta ta'lamu ma taqulun ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ wá sí mọ́sálásí ẹ̀ gbọ́dọ̀ kírun nígbà tẹ́ bá ti mọtí yó tẹ́ bá ti ń hún rírà fọtí tọ́tí bá ti ń pa yín tẹ́ fi máa ń tẹ́ ń sọ lẹ́nu. ayẹlẹ ìní ayẹyẹ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ bá fi kọ̀ fún àwọn mùsùlùmí láti súnmọ́ mọ́sálásí lẹ́yìn ìgbà tí wọ́n bá mutí ní ló fi jẹ́ pé ó ti wà lákọọ́lẹ̀ láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé kan náà àwọn sọ̀hábà ó mutí ló bá ń kírun nígbà tó ń kírun àyà tọ́lọ́run ti sọ pé qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun èyí títúmọ̀ àyà lọ sí pé ẹ̀yin kèfèrí ọlọ́run tẹ́ ń sìn mí ní báyìí jọ́sìn fún òun wá ń kọ títí ẹ̀ nígbà tó ń mọ káyà ó ní qul ya ayyuhal kafirun a'budu ma ta'budun ẹ̀yin kèfèrí intensin lèmi náà máa sìn wọ́n ní eléyìí ló fi jẹ́ pé ọlọ́run bá fi sọ pé la taqrabu salata wa antum sukara ẹ gbọ́dọ̀ sún márùn nígbà tẹ́ bá ti mutí lámùpara níta wá sọ ẹlòmíì ó lè máa rò pé ṣé bí èyí tí ó burú tọ́lọ́ ní ká jìnnà sí òun náà ni àmupara la àkọọ́lẹ̀ wà nínú àdìsí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu tánàbí sọ pé kullu muskirin kullu muskirin khamr wa kullu muskirin haram anábì gbogbo tó bá ti lè pààyàn iná ni ọtí bákan náà gbogbo tó bá ti lè pààyàn yìí èèwọ̀ ni nínú òfin ọlọ́run ọba nínú àkọọ́lẹ̀ mi anábì ni ma askaro kathiruhu faqalilu haram nítorí pé tíyàn bá mú ní ọ̀pọ̀ yóò pààyàn yóò gbà láàkẹ́yàn kíyàn mú kínkín níbẹ̀ náà èèwọ̀ ni lọ́dọ̀ ọlọ́run torí àlọ́ jẹ́ kúlẹ̀ ànábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nígbà tó lọ́wọ́ bá sáyà ìkàlẹ̀ wọn ni wàkánà munadi rasulillahi sallam yunadi ẹn tó ń pẹ̀rùn láyà ànábọ̀ muhammad yóò á máa pè tó bá ti pẹ̀rùn tán yóò á máa sọ allah yakrobanna masjida sakran gbogbo ẹni tó bá ti mutí yó tàbí tó bá ti mutí kò gbọdọ̀ wá sí mọ́sálásí. ayẹlẹ́ kẹta ìtọ́lọ́wọ́ bá fi wá sọ tó fi sọ ní eh, ní clear terms pé èèwọ̀ ni níta ń pè lọ́tì iná ní àyà tinú Suratul Maida tọ́lọ́ba ti sọ fún wa pé ya ayyuhal ladhina amanu innamal khamru wal maisir wal ansab wal azlam rijzun min amali shaitan ọlọ́ni ẹ̀yin olùgbàgbé òdodo ọtí àti tẹ́tẹ́ àti òòsà bákan náà àti ká máa fi ọfà pín nǹkan kan ọlọ́ni rijzun ọlọ́ni ẹ̀gbin lélẹ́yìí ìdọ̀tí inú iṣẹ́ èṣù ló ti wá fajtanibuhu la'allakum tuflihun ọlọ́ba ní ẹ jìnnà sí kẹlẹ̀ bàjẹ́ ní tí ó jèrè níwájú ọlọ́run ọlọ́ba subhanahu wa ta'ala ó wá sọ ìjèrè mọ́ jíjìnà sọtí àtàwọn nǹkan mí ètò sọmọ ó tún àsìkò gbìyànjú tó bá mutí kò ní jẹ́ni tí ó jèrè níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run wa sọ ìdí ẹ̀ fún wa tó fi ní ká jìnnà sọtí ọlọ́ni innama yuridu shaytan nínú àyà 91 ọlọ́ni innama yuridu shaitan an yuqi'a bainakumul adawata wal baghdha ọlọ́ni ń tẹ̀sùn fẹ́ òun náà ni kò fi ọ̀tá sáàrin yín ìbínú ara ẹni kò fi sáàrin yín fil khamri látara ọtí mímu wal maisir àti tẹ́tẹ́ ẹ̀rí pé kò sẹ́ni tí wọ́n jẹ owó rẹ̀ nínú tẹ́tẹ́ tínú rẹ̀ ó dùn sí ẹni tó jẹ owó ẹ̀ bákan náà ni pé bá mutí gbogbo ń ò lè fojú lẹ̀ ṣe nínú ṣáìdá ńlọlọ́ ó ṣe ọlọ́ni tí èso fi tì yín lọ síbi ọtí òun náà ni kò lè dá ọ̀tá kò lè dá ìwà àbàjẹ́ lẹ̀ láàrin yín ọlọ́ba ní fa'al antum muntahun ọlọ́ba ní ẹ̀yọ́ wà jáwọ́ kù níbi ọtí wọ́n nígbà tó lọ́wọ́ bá sọ ayà yìí kalẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó káyà ìfáwọn sahaba umar radiyallahu anhu ó ní allahumma ntahayna allahumma ntahayna ètò ọlọ́run bá fi ṣe ọtí tó fi ṣe ní èèwọ̀ tàbá padà sínú àhàdíìsì anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ń ṣàlàyé fún wa nínú àdíìsì ti Abdullahi bin Umar radiyallahu anhu gẹ́gẹ́ bá ṣe wọ́n lẹ́ẹ̀kan anábì kullu muskirin khamrun gbogbo tó bá ti lè pààyàn tó lè jẹ́ kéèyàn ń ríra òun náà ní tàǹpẹ̀ lọ́tí tó lọ́n ṣe léèwọ̀ wa kullu khamrin haram gbogbo tá bá ti pè ní ọtí iná lè wọ̀ nínú òfin ọlọ́run torí ẹ̀ lànàbà Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣe àlàyé fún wa pé ẹni tó bá mutí kò ní jẹ́ mùmíní lásìkò ìgbà tí mutí yẹn lọ́wọ́ a rí eléyìí nínú àdéhìí Abi Hurayrah radiyallahu anhu Ànábì la yasriqu as-sariqu hina yasriq wa huwa mu'min Ànábì ni ẹni tí ń jalè kò lè jẹ́ mùmíní nígbà tí ń jalè lọ́wọ́ wala yazni zani hina yazni wa huwa mu'min bákan náà ẹni tó náà jóní zina nígbà tí ń ṣe zina lọ́wọ́ yẹn kìí sọ̀gbàdo òdodo mọ́ bákan náà anábì ni wala yashrabu al-khamra hina yashrabu wa huwa mu'min bẹ́ẹ̀ náà lọ́lọ́tí nígbà tí ń mutí lọ́wọ́ kìí sọ̀gbàdo òdodo ó túmọ̀ sí pé nínú ohun tí máa ń gba ìròyìn ìjẹ́mùmí ní lára èèyàn ọtí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wàá ní ìjìyà tó ń bẹ fẹ́ni tá a bá padà sínú àdìsí Abdullahi ibn Umar radiyallahu anhu èyí tí àfọwọ́ ibn Majah rahimahullah ta'ala tó gbà wá ọlọ́run nàbí sọ fún wa pé man shariba al-khamra wa sakira lam tuqbal lahu salatu arba'ina sabaha wa in mata dakhala an-nar anábìlẹ̀ tó bá mutí tó fi wá mú tó fi pa tó fi gbà láàkẹ́yẹ rẹ̀ anábìlẹ̀ fòdìdí ogójì ọjọ́ ọlọ́bọ̀ nígbàrún ẹ̀ tọ́bọ̀ wá kú láàrin àsìkò yìí ó dùn mọ́ná anábìlẹ̀ wa in taba taba Allahu alayhi ṣùgbọ́n tó bá ronú kó àdá tó mutí má ọlọ́bọ̀ ọdọ̀ àtúbà yìí lákòókò tó ṣe bẹ́ẹ̀ anábì wa tẹ̀síwájú ó ní wàyí ní àdá fàṣẹ́rìbà fàṣàkírọ́ làmtókùbẹ̀lú lahu sọ̀látù àrùbáyìn sọ̀bàhà anábì tó bá tún wá padà lọ lẹ́ẹ̀kejì tó tún mutí para ọlọ́bù tún ní gba ìrun rẹ̀ fódìdí ogójì ọjọ́ wọ́n ìmọ̀ àtàdákàlà náà tó bá wá kú láàrin àsìkò yìí ó dọ̀mà náà wọ́n ìntàbà tàbà Allahu alayhi ṣùgbọ́n tó bá túbà ọlọ́run tó dà ó dẹ́ẹ̀mejì anábì tó bá tún ṣẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ọlọ́bù ò ní gba ìrun rẹ̀ fódìdí ogójì ọjọ́ tó bá túbà ọlọ́run tó túbà ṣùgbọ́n tó bá kú láàrin àsìkò yẹn ọ̀dọ̀mọ̀ná arábìnrin wa yìí ní àádá tó bá fi wá padà lọ́ọ́ mutí ní ìgbà kẹrin arábìnrin káàní haqqan ala Allah an yaskiyahu min rodgotil qabal ó ti di tọ́lọ́wọ́n bá ti ṣe ládéhùn lórí ara rẹ̀ ìpẹ̀rù ẹni bẹ́ẹ̀ omi àwọn onúwọ̀jẹ̀ omi tó ń fún àwọn ọmọ náà mu tí fún wọn tí ó máa já lójú ẹsẹ̀ ọlọ́ba ló ti di ẹ̀tọ́ fóun láti fúnra ẹni bẹ́ẹ̀ mu torí ẹ̀ lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi sàlàyé fún wa pé man yashrabuha fi dunya ẹni tó bá mutí láyé kò ní láǹfààní sí ẹlẹ́rìn dòdò tíjọ́ gbìndẹ̀ alkiyama ó túmọ̀ sí pé tí o bá ti láǹfààní sí yẹn inú náà ni ó ti lọ́ máa mu àwọn onúwọ̀jẹ̀ tí ó ti lọ́ máa mu àwọn omi tí ó máa da inú tí ó máa da ìfun rẹ̀ rú nínú àdìsí mi ànábì Muhammad sallallahu alayhi wa sallam bọ̀nẹ̀ mọ́dìmẹ́ni khamrin kàábìdì wàsá ni ó dàbí olóòsà ni níbo ni ilé olóòsà níjọ́ alkiyama inú náà ni bẹ́ẹ̀ náà náà dìsẹ́ àbídọ̀dá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la yadkhulu aljannata mudminu khamr ó ní kò láàlì jẹ́nà kankan tí ó wọ̀ ẹni tí bá máa ń mọtí tó ti bá ti jàrábà torí ẹ̀ ló fi jẹ́ pé gẹ́gẹ́ bá a ti ṣàlàyé lánàá èèwọ̀ ni kéèyàn máa fi ọtí kó máa fi ṣòwò ká máa tà á ká máa rà á gẹ́gẹ́ àdìsí yàwá Aisha radiyallahu anha èyí tá lánàá tọ́lá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam kharaja rasulillah sallallahu alayhi wa sallam faharoma tijarata fil khamr anabi jáde sáwọn sàábé láti ṣàlàyé fún wa pé èèwọ̀ ni àgbọ̀dọ̀ ta ọtí àgbọ̀dọ̀ rà bẹ́ẹ̀ náà òun náà ni kò lẹ́tọ̀ọ́ láti máa fi ọtí láti máa fi ṣe ìwòsàn ẹlòmíì sọ yóò ní ìwòsàn tòun ibi tí wọ́n fi sí òun náà ni pé wọ́n ní tóun bá lo nǹkan báyìí báyìí tóun bá fi ọtí lò yóò lọ eré eléyìí èèwọ̀ nínú ẹ̀sìn Islam anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní الله تعالى لم يجعل شفاء أمتي فيما حرم عليها. أنا بني الله في fi ìwòsàn sí ibi nǹkan tó ṣe léwọ̀ fún àwọn mùsùlùmí èyíkéyìí ìwòsàn téèyàn انتيو ń wá tán bá ti ka ọtí mára wa ní tí ó jẹ́ oògùn èèwọ̀ nínú islam lọ́bí jẹ́ pípa tí wọ́n sọ̀rọ̀ ilé ilé tí anabiwa muhammad pípé oògùn kan ń bẹ tó ṣiṣẹ́ fún nǹkan ọtí ni wọ́n fi ń kí anabi ni innahu laysa dawa lakinnahu da anabi ni kì í ṣe ìwòsàn àìsàn ni nítorí pé ọlọ́run bò fi ìwòsàn síbi nǹkan tó bá jẹ́ nǹkan ìwọ̀ tó ká máa fi ọtí ká fi kí àgbo tàbí ká máa lò fún nǹkan kan àbí nǹkan kejì nínú nǹkan tó jẹ́ ìwọ̀ nínú Islam ni. bákan náà nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ jìnnà sí nípa ọtí òun náà ni wípé a gbọ́dọ̀ máa ní ìkún lọ́wọ́ fáwọn tí bá ń tà á lọ́nà kan àbí kejì torí àlànà ìgbà sallallahu alayhi wa sallam ṣàlàyé fún wa nínú àdìsí Abdullahi ibn Umar anábìnrin èèyàn mẹ́wàá ni ó kó sínú bínú ọlọ́run lórí ọtí tàbí ran nǹkan mẹ́wàá lọ́lọ́run sẹ́bilé ọtí gan fún rẹ̀ ọlọ́run sẹ́bilé wá àhán sí rí ha ọlọ́run bá tún sẹ́bilé gbogbo ẹni tí bá ń po ọtí àti ẹni tí ń ràn án lọ́wọ́ láti pò ẹni tó ń ta ẹni tí wọ́n ta fún ẹni tó gbé ẹni tó gbé ròyìn àti ibi tá a gbé sí bákan náà ẹni tí ń ná nínú owó ẹ̀ anábìnrin wa ṣàríbìyà àtẹni tó mú wà á kele sámánìyà àtẹni tí wọ́n ń fi owó rẹ̀ bọ́ tó náà ń jẹ nínú owó ọtí ó túmọ̀ sí pé nínú èèwọ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni ọtí àbí ọlọ́run ọba kó fi àlàálẹ̀ rẹ̀ kó fi rọ̀ wá lọ́rọ̀ ká fi jìnnà sí nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀. adàwọ̀ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuhu.